tó ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa ò mú kí yín o ẹ̀yin ìyá mi bàbá mi níbikíbi tẹ́ ẹ bá ti láǹfààní àti máa gbọ́ wa pé ẹ kúrọ̀lẹ́ lásìkò tí ẹ bá wà wípé etí tẹ́ ẹ fi gbọ́ wa kò ní di o bákan náà ojú tẹ́ ẹ fi ń rí wa kò ní fọ́ káàéwọ̀ afárò má dánwò bẹ́ẹ̀ ni bàbá Ọbásanjọ́ kìlọ̀ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu igbóòṣà akíntóyè pẹtíṣọ̀n bẹ́ẹ̀ ni o bàbá ọbásanjọ́ ti gbé ìkìlọ̀ gidi fún ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ṣé ẹ mọ̀ pé àwọn àgbààgbà ilẹ̀ yorùbá wọ́n ní òye àwọn àgbààgbà kan wà tó jẹ́ pé wọ́n mọ ohun tí tá a bá sọ pé a fẹ́ gba òmìnira wọ́n mọ nǹkan tí yẹn dá lé lórí wọ́n mọ èrè àti àǹfààní tó wà níbẹ̀ ṣe é mọ̀ pé àwọn movement àti àwọn àgbààgbà kọ̀ọ̀kan ojú wọn ti bó nítorí ìgbàgbọ́ wọn ni wípé tí ààrẹ bọ́lá tinubu bá wọlé ó máa lè rọ̀ wọ́n lọ́rùn láti gba òmìnira láì mọ̀ pé irọ́ lásán ni láì mọ̀ pé ìyà ni wọ́n máa padà bá bọ̀ níbẹ̀ èyí ló mú kí ojú wọn bó débi pé wọn ò wá mọ tó kàn lọ́wọ́lọ́wọ́ báyìí bàbá ìyábọ̀ ti vex bàbá ìyábọ̀ ti vex débìdébì wípé mo sọ fún yín pé àwọn àgbààgbà kankan wà tó jẹ́ wípé wọ́n mọ nǹkan tí òmìnira jẹ́ ṣé ẹ mọ̀ pé àwọn àgbààgbà olóṣèlú kọ̀ọ̀kan wọ́n mọ̀ pé òmìnira yìí tí yorùbá bá gbà ó máa rọ everybody lọ́rùn tó jẹ́ pé apá kan ló fi wà pẹ̀lú yorùbá nation ṣùgbọ́n kò ní ṣe é sọ síta kó má àfẹ́ẹ̀tì títí wọn wọ́n ń páyà díìtù ipò wọn kó má di pé apá kan lọ́dì wọn ò di apá kan wọ́n ń farí apá kan fapá kan sí ṣùgbọ́n nígbà tí ò ṣe é mú mọ́ra mọ́ ni bàbá ìyàbọ̀ làwọ̀n ìgbà tí kinní ọ̀hún ò ṣe pamọ́ramọ́ ni bàbá wa olùṣègùn àrẹ̀mú ẹbọra òwú ó làwọ̀n ó sọ̀rọ̀ kódà ó gbéná wojú àwọn united nations ó gbéná wojú àwọn everybody àti ti ìjọba nàìjíríà débìdébì pé ó tẹ ojú ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ó tẹ ojú rẹ̀ mọ́lẹ̀ pé má lọ try ẹ̀ níbo ló wà pé self determination is a crime má dábàá ẹ̀ níbo ló wà wípé èèyàn pinnu àti dìde fún òmìnira èèyàn jà fún òmìnira ó ti wá kìlọ̀ fún ààrẹ bọ́lá ahmed tinubu wípé tó bá ti dórí ọ̀rọ̀ ìgbòho ṣá ó ní kó lọ ṣe sùúrù kó má padà fúnra ẹ̀ ní ẹ̀fọ́rí bẹ́ẹ̀ ni o ó ní kó lọ́ọ́ ṣe sùúrù kó má padà fúnra ẹ̀ ní ìṣòro tó bá ti papọ̀ mọ́ Ìgbòho ó ní ẹ̀ jáwọ́ ẹ filẹ̀ òmìnira tirẹ̀ òmìnira àti dìde ló ń jà fún ẹ fi sílẹ̀ débi pé ó ní orí ò gbúdọ̀ fọ ẹ̀dọ̀ kò gbọ́dọ̀ dùn tó túmọ̀ sí pé ẹ fi ọmọ Adéyẹmọ́lẹ̀ ẹ jẹ́ ó jíṣẹ́ tí ò ẹ fi Àdìsá sílẹ̀ ẹ̀jẹ̀ òjíṣẹ́ tí elédùà gbélé lọ́wọ́ ó kìlọ̀ ó ṣèkìlọ̀kìlọ̀ fún ìjọba bàbá Tinubu pé kó ní sùúrù kí wọ́n kúlúkúlú tẹ́ǹpà débìdébì wípé bàbá tún jẹ́ kó yé wa pé àwọn kábíyèsí ilẹ̀ Yorùbá wípé wọ́n ti omi ti fẹ́ máa tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu o wọ́n ti fẹ́ máa gbàbọ̀dè fún ilẹ̀ Yorùbá àbí ṣé yorùbá ní oúnjẹ gàté kò jọ gàté ó ti ń fẹsẹ̀ méjèèjì tiro tí ìbáṣepọ̀ fẹ́ máa gbàbọ̀dè ìpàdé pàjáwìrì tí wọ́n pè yìí ní nùfẹ́mbà yìí ẹ jọ̀ọ́ ṣé kò ṣe pé lórí ọ̀rọ̀ àti tún amalgamation míì sáì ni ṣe rí i pé bàbá ìyàbò ò parọ́ ṣe rí i pé bọ́lá owó ò parọ́ ṣe rí ibi tí àwọn lọ́balọ́ba ilẹ̀ yorùbá máa tì wá dé wọ́n sì máa bá débi pé àdá àti lẹ́bẹ̀ lọ́ sì máa fi yọ orí àwọn ọba mìíràn tó bá ń gbàbọ̀dẹ̀ fúnlẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni àdá àti lẹ́bẹ̀ ló sì máa bá dé ẹjọ́ ṣé ẹ̀sùn wà ń bẹ̀ àbí ẹ̀ṣẹ̀ wà nínú nǹkan tí ọmọ Adéyẹmọ ṣe ni ó kọ petition láti lè rí i pé àwọn British wọ́n á lè support tàbí ran Yorùbá nation lọ́wọ́ débìdébì pé wọ́n tún ti wá mú ti ti pírọfẹ́sọ Banji Akíntóyè wọ́n ti mú ti bàbá náà mọ́ tó dẹ̀ jẹ́ wípé pírọfẹ́sọ Banji Akíntóyè ni wọ́n kọ yìí tí olóyè adéyẹmọ ṣe kí ni ó dìde dúró gẹ́gẹ́ bí ọmọ yorùbá gẹ́gẹ́ bí àdìjàgbára fún yorùbá pé màá lọ kojú wọn ṣùgbọ́n lọ́wọ́ yìí ọmọ adéyẹmọ ló ń bùṣọ ó ṣe jẹ́ pé orúkọ rẹ̀ ni wọ́n máa ń pa lójogbò gbà níbi tí àwọn oníròyìn ti kó bàbá lọ́nà tí àwọn oníròyìn tó ti kó bàbá lọ́nà libẹ̀ ni bàbá ti lahùn tó ti ní gbogbo ẹ̀yin ìjọba nàìjíríà n tó bá ti papọ̀ mọ́ ọmọ adéyẹmọ ó ní ẹ má dábàá ẹ̀ ó ní ẹ lọ símẹ̀dọ̀ ó ní ẹ lọ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ nítorí iṣẹ́ oríran ló ń jẹ́ o ẹ wò ẹ àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn ẹ jẹ́ á gbọ́ ohun tí àwọn ènìyàn sọ yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ yorùbá ló jẹ lógún o bẹ́ẹ̀ ni yorùbá nation no going back yorùbá nation is real yorùbá nation now now yorùbá nation nìkan ní ọ̀nà àbáyọ yorùbá nation is the only way out of nigeria bẹ́ẹ̀ ni the only way out of nigeria problem is Yoruba nation. Yoruba nation la fẹ́. No going back. We shall welcome Yoruba nation very soon. Bẹ́ẹ̀ ni o, nítorí Ọlọ́run ti ń la ọ̀nà ẹ̀rí kò sẹ́ni tó lọ́hùn olè lò tó fi lè mú kí bàbá Ọbásanjọ́ dúró pé sẹ́ẹ̀ ẹni tó bá ti papọ̀ mọ́ ti olóyè Ìgbòho ẹ̀ má dá sí ẹ̀ fi sílẹ̀ ẹjọ́ ṣiṣẹ́ tó ríran Yorùbá nation must done bẹ́ẹ̀ ni Yorùbá nation gbọ́dọ̀ wá sí ìmúṣẹ no retreat no surrender until we get to our promised land o oh. by special grace of God we will get there Yorùbá nation is the answer bẹ́ẹ̀ ni òun nìkan ni ọ̀nà àbáyọ o Yorùbá nation la fẹ́ báyìí báyìí kò sí nǹkan kan tó kàn wá mọ́ the only thing tá a fẹ́ ni Yorùbá nation bẹ́ẹ̀ ni Yorùbá nation no regional government Yorùbá can survive alone àtọ́tọ́ ah, ni nínú gbogbo ẹ̀yà mẹ́tẹ̀ẹ̀ta ṣé ẹ mọ̀ pé Yorùbá àpọ̀ ní even united kingdom gan tó jẹ́ pé àwọn ọ̀nà mẹ́rin ni wọ́n pín ara wọn sí gan ẹ̀yà kan kò tó kán bá pa gbogbo ẹ̀yà wọn bíi mẹ́ta pọ̀ wọn ò tó gbogbo ọmọ yorùbá ilẹ̀ nàìjíríà kí wá lóde tá a fi lè dá dúró kí lóde tó fi lè fún wa lómìnira wa ẹ wo ẹ bá wa share ẹ like ẹ subscribe ẹ tẹ̀ sójú ẹ ẹ jẹ́ yàwó èèyàn lọ́tún lọ́sì pé Yorùbá Nation nìkan ni ọ̀nà àbáyọ la fi sọ fún yín pé àgbẹ̀ oníroko títí kó gbàgbé ilé bó pẹ́ bóyá onílé àrèlé God bless Yorùbá nation ó dàbọ̀.